wá látòrí ẹ̀rọ ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òṣèré Tóyìn Abraham tí ó ṣe alábàápàdé olólùfẹ́ rẹ̀ kan ni ó fi fọ́nrán fídíò bí àwọn méjèèjì ti ń kíra wọn pẹ̀lú omijé ayọ̀ lójú sí orí ìtàkùn ayélujára rẹ̀ nínú àtẹ̀jíṣẹ́ tí ó fi fi fọ́nrán fídíò ọ̀hún sí orí ìtàkùn ayélujára ni ó ti wí pé inú òun dùn láti jẹ́ aláwòkọ́ṣe rere fún àwọn ọ̀dọ́ ẹ jẹ́ á wo díẹ̀ nínú Thank you, Sarah. kẹsàn-án. ìyàwó kejì gbajúgbajà òṣèré Yul edoche tí a mọ̀ sí Judy Austin ni ẹnìkan ti fi ẹ̀sùn kàn lórí ìtàkùn ayélujára wípé lẹ́yìn tí òun fi àdúrà ránṣẹ́ sí i níṣo ni ó yọ òun kúrò lára àwọn tí wọ́n lè jọ máa bára wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. ó wí pé àdúrà tí òun ṣe fún un ni wípé arábìnrin ọmọ rẹ yóò fẹ́ ìyàwó tí ó dàbí rẹ gẹ́lẹ́ ní orúkọ Jésù. àdúrà tí ó wà nínú àtẹ̀jíṣẹ́ tí ẹni náà fi ránṣẹ́ sí Judy Austin nìyí léyìí tí àwọn ènìyàn wí pé ó tako àdúrà náà nítorí pé ìwà rẹ̀ kò dáa kò sì fẹ́ kí ọmọ òun fẹ́ irú ìyàwó bíi tòun ní ọjọ́ iwájú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká agbábọ́ọ̀lù ara ilẹ̀ Cameroon Vincent Abubakar ni ó tako ẹni tí a fi rọ́pò rẹ̀ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al Nasir agbábọ́ọ̀lù Abubakar ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Al Nasir fi sílẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá láti gba Cristiano Ronaldo wọlé sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wọn agbá bọ́ọ̀lù òun ni ó ń ṣe ètò láti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Fenerbahce tí ó ní àṣepọ̀ pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United eléyìí tí Ronaldo wà tẹ́lẹ̀ nínú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí ó wáyé láàrin Beckham àti Mundo Deposito ni ó ti wí pé tẹ́lẹ̀ ni mo máa ń lérò wípé Messi dára ju Ronaldo lọ ṣùgbọ́n lẹ́yìn tí a jọ ṣe ìgbáradì ni mo rí wípé òtítọ́ pọ́nbélé ni ọ̀rọ̀ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje agbábọ́ọ̀lù ìgbà kan rí fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona Sergio Aguero ni ó ti ṣetán láti padà sí orí pápá kí oṣù tí a wà yìí ó tó parí pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ecuador ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Ecuador ti Barcelona ni ó fi lu ọ̀rọ̀ Aguero láti padà sí orí pápá ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù tí a wà yìí. Aguero kò tí ì gbá bọ́ọ̀lù kankan láti oṣù kọkànlá ọdún 2021. Aguero ni ó wá padà ṣe ìkéde wípé lẹ́yìn tí òun ti gbà sí àwọn dókítà lẹ́nu láti gba ìsinmi ni òun yóò padà sí orí pápá nígbà tí ara òun ti yá. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ọkọ àfẹ́sọ́nà ìgbà kan rí gbajúgbajà òṣèré Empress Njama ẹni George Wade ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú fọ́nrán fídíò tí ó ti sọ wípé òun kọ́ ni òun wà nídìí gbogbo rògbòdìyàn tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìhòòhò òṣèré náà tí ó jáde. ọjọ́ díẹ̀ sẹ́yìn ni a gbọ́ wípé George Wade ṣe ìlérí láti máa fi àwọn fọ́nrán fídíò ìhòòhò òṣèré náà sí orí ìtàkùn ayélujára ní ẹyọ kọ̀ọ̀kan. ṣùgbọ́n ní báyìí o ó ti wá sọ wípé òun kọ́ lòun wà nídìí rẹ̀ òun kò sì mọ nǹkan kan nípa rẹ̀ ó sì wípé inú òun kò dùn sí ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ajìjàngbara fún ẹ̀tọ́ ọmọnìyàn Aisha Yesufu ni ó ti sọ ìdí pàtàkì tí òun ṣe wà pẹ̀lú olùdíje fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Peter Obi èyí ni ó fi fèsì sí sí ọ̀rọ̀ tí Peter Obi sọ nígbà tí ó wí pé ìdí pàtàkì tí òun fi ń bá Aisha Yesufu rìn ni láti mọ ìkọminú àwọn ènìyàn báyìí ni Aisha ṣe fèsì sí ọ̀rọ̀ náà tí ó wí pé iṣẹ́ òun ni láti máa sọ ìlàkọjá àwọn ènìyàn fún àti láti máa tọ́ sọ́nà lórí àwọn nǹkan tí kò bá ṣe dáadáa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà olórin Paul Okoye tí a mọ̀ sí Rude Boy ni ó takò ọ̀rọ̀ tí olórin ẹgbẹ́ rẹ̀ Ọláwálé Ọlọ́fọ̀ọ́rọ̀ tí gbogbo ènìyàn mọ̀ sí Brymo nígbà tí ó wí fún wípé kí ó máa ṣọ́ ohun tí yóò yóò sọ nítorí wípé ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà yóò wá yóò sì lọ ṣùgbọ́n ohun tí ó bá sọ àwọn ènìyàn kò ní gbàgbé láéláé. Raimo tí ó lòdì sí yíyan olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ Labour Party ẹni Peter Obi tí ó sì ń sọ àwọn kò bá kùn bí ọ̀rọ̀ nítorí wípé olùdíje náà jẹ́ ọmọ ilẹ̀ Igbo ní Rude Boy ti gbà nímọ̀ràn wípé kí ó máa ṣọ́ ohun tí yóò máa sọ lórí ètò ìdìbò tí ó ń bọ̀ lọ́nà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré Zubi Michael ni ó ti sọ ìdí pàtàkì tí òun kò ṣe tí ì níyàwó ó sọ eléyìí di mímọ̀ náà nígbà tí ó fi fọ́nrán fídíò kan sí orí ìtàkùn ayélujára TikTok rẹ̀ ó wí pé ìdí tí òun kò ṣe tí ì níyàwó ni láti yẹra fún wàhálà obìnrin àtẹ̀jíṣẹ́ tí ó fi sí abẹ́ fọ́nrán fídíò náà ni ó ti kọ wípé àpọ́n ni òun òun kò sì fẹ́ wàhálà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti fi ìkọminú wọn hàn nígbà tí ilé ìfowópamọ́ tí ó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà ti pàṣẹ wípé ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù tí a wà yìí ni àwọn owó àtijọ́ one thousand naira five hundred naira àti two hundred naira kò ní ṣe ṣeé ná ní orílẹ̀-èdè nàìjíríà mọ́ tí àwọn ènìyàn sì ń sọ wípé báwo ni ó ṣe ṣeé ṣe nígbà tí owó tuntun kò jáde tó fún àwọn ènìyàn láti ná nítorí títí di àsìkò yìí àwọn ẹ̀rọ ìpowójáde ò tí ì máa pọ owó tuntun gẹ́gẹ́ bí a ṣe lérò bákan náà àwọn ilé ìfowópamọ́ sì ń fún àwọn ènìyàn ní owó àtijọ́ léyìí tí ó mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa sọ wípé kò ní rọrùn láti dédé kó owó àtijọ́ kúrò nílẹ̀ nígbà tí ó kù ọ̀sẹ̀ díẹ̀ tí àwọn owó náà kò ní wúlò mọ́ tí owó tuntun kò sì jáde bí ó ṣe yẹ nínú ẹlẹ́ẹ̀kínní ìdùnnú àti ayọ̀ ni àwọn ènìyàn fi ń kí gbajúgbajà òṣèré Ṣọlá Kòsọ́kọ́ kú ewu ọmọ nígbà tí ó fi fọ́nrán fídíò rẹ̀ sí orí ìtàkùn ayélujára wípé òun rúre òun sọre bí irun orí òun bá sì jẹ́ kìkì àwọn kò lè tó láti yin Olúwa fún oore tí ó ṣe fún òun tí àwọn ènìyàn sì ń kí ní mẹ́sàn-án mẹ́wàá wípé ó kú ayọ̀ ọmọ kí Olúwa dá ọmọ náà sí ẹ jẹ́ ká wo díẹ̀ nínú fọ́nrán. ayélujára Ruth Ọlájídé ni orúkọ tèmi tí a ó fi fi ayọ̀ pàdé ní ọjọ́ mi ọjọ́ re ó dàbọ̀.